ti jẹ́ ìpèníjà fún wa nígbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ti ń yàtọ̀ fún gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ a bẹ̀rẹ̀ pẹ̀lú choice ìyẹn ni olùdásílẹ̀ fanda ní gbogbo àparapapọ̀ wa sorúkọ the next tí mo ra láti lè ṣọwọ́ choice ẹ mo dúpẹ́ pẹ̀lú ọlọ́run mo dúpẹ́ fún ìbẹ̀rẹ̀ mi pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi lọ́lọ́kanjọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wọn ló tiraka láti kó gbogbo wọn mọ́ lùbọ́ papọ̀ ọdún 2020 jẹ́ ọdún kan tí ìpèníjà pọ̀ dáradára nínú ẹ̀ ó jẹ́ ọdún tó yẹ pé a rò pé ohun gbogbo máa le koko báyìí bí ẹgẹ bọ́n ṣe ń sọ fún wa pé báwo la ṣe máa ṣe padà wọn mọ́ náà kò sí nǹkan tí mo lè ṣe o àti ti ìgbà tíjọba bá sọ pé kí gbogbo èèyàn padà sí ẹnu iṣẹ́ kò sí nǹkan tá lè ṣe àwọn òṣìṣẹ́ wa kan wà tẹ́ pé wọ́n ṣiṣẹ́ láti lé kò ń ṣe pé inú mi dùn pẹ̀lú rẹ̀ àwọn òfókànsìn bọ̀ wọ́n kàn ń ṣiṣẹ́ fún àpárá wọn ni ó fi bẹ́ẹ̀ ó affect mi gan máa kí n parọ́ fún yín ó mú kí gbogbo business wa kó lọlẹ̀ kó slow kò dàbí ti tẹ́lẹ̀ pandemic yẹn ó kó ọ̀pọ̀lọpọ̀ sínú yílà ìlò owó school àwọn ọmọ owó ilé owó gbẹ gbàgbẹ́ oníkálukú ló mọ̀ pé ohunkóhun kò fi bẹ́ẹ̀ lọ dáradára tó pàápàá pẹ̀lú ìdílé ọlọ́kan jọ̀kan kò síṣẹ́ kò sówó kò sí kankan lápapọ̀ àwọn tó family man ó affect wọn gbogbo ibikíbi ni wọ́n ti pa <laughs> ohun gan àwọn ìyàwó mi àtọmọ gan láti mọ bí mo ṣe ń là kọjá àwọn ọmọ mọ̀ pé kò ì akọ̀ ń láti pé àmú gbogbo bọ̀ sí ipò ọ̀pọ̀lọpọ̀ àwọn salon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ti ń ṣe ní Ìkẹjà Lasu Road àtàwọn bèkìrì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mi bí akun ọjọ́ ní ìbáyé mo rí pé mo dúró pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi láti rí pé àwọn olùbárà wa a ṣe ohun tó tọ́ ohun tó tọ́ fún wọn láti rí pé a change àwọn furniture wa láti ṣe àwọn láti túbọ̀ mú kí ayé tó gbẹdẹmukẹ fáwọn oníbàárà wa ní ọdún twenty nítorí twenty ohun gbogbo tough má ìparọ́ fún yín kò ń ṣe pé ìjọba ló mú pandemic wa ó kọ̀ wá bẹ́ẹ̀ ni bó ṣe wá ní ẹ̀bí nǹkan ṣe rí yẹn a kò ní láti gba kámú pé bí Ọlọ́run ṣe fẹ́ ní ọdún yẹn síbẹ̀síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọdún yìí ohun tí mo mọ̀ pé mi kò ní fà tí di wákàtí ọ̀wọ̀ yìí màá máa tẹ̀síwájú láti máa tiraka láti mọ̀ pé ohun gbogbo ó dára ohun tí kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi tó ṣẹlẹ̀ ní twenty twenty ni pé ni pé pandemic ó wà affect business ká má parọ́ ó wà affect business ọ̀pọ̀lọpọ̀ business ló wà affect kò sẹ́ ibi tó jẹ́ ohun tó dára jù ni pé lára àwọn àṣìṣe èyí tí a ṣe lọ́dún tó kọjá gẹ́gẹ́ bí àwọn ìṣọwọ́ wa sí àwọn oníbàárà wa mo rí pé ní ọdún yìí a ṣe dáradára jù bẹ́ẹ̀ lọ ohun tó dára jù ní ọdún yìí pé bí business wa bí ó ṣe ń move síwájú bó ṣe ń upgrade sí ju ti tẹ́lẹ̀ wa àwọn family mi ni àwọn òṣìṣẹ́ mi ni àwọn ọ̀rẹ́ mi ni mo jẹ́ nìkan pé kò lè jẹ́ pé ó máa perfect tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo dára sí oníkálukú ó sì jẹ́ ìpèníjà fún mi láti pé ohun gbogbo tẹ̀síwájú fún àwọn tó tèmi àti ẹbí àti àwọn ará mi láti jẹ́ kí ayé tún gbẹdẹmukẹ fún olúkúlùkù wọn. orúkọ mi ni alátúnjí adẹnẹgàn ni ó jẹ́ CEO next akówọnjọ ìrírí mi fún ọdún 2020 òun ni mo sọ tán yẹn.